Papa, kaga ah, a yi zaman sai zauna na hudu kuka dawa baya da Allah ni ah, su sorry na ba na rufe kakan magana Thank you.

I think السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Dukkan yabo ya tabbata ga Allah maɗaukakin sarki Ina da amurci su kara tabbata ga annabin Muhammad sallallahu alaihi wasallam muna cikin farin ciki a wannan rana da muke bikin naɗin sarautar chief inzai toplumda çıkma kültürel Yok Allah'a emanet 빼래 뭐 이거 근데 시그니처 안 되는 거가 두 아, 컵이 있어. 됩니다. 예. okay.

Emirates, it's not only Gumer, but the whole Gumer Emirates. Ebe ndị Igbo nọ. So, before we mbido okwu mma ewu ka na-echukwu fọ ime ka taata bụrụ kwasị okwu nkwa ụbụla anyị nọta ka o mezu. So, we thank God for everything. And uh, I want also to thank the entire Gumer Emirates Council for deeming it very, very necessary, according to us, not just a leader, but a, a good one with a good heart. So we thank the Emirates Council, the God continue to bless them for us. And our Igwe that will be soon crowned traditionally now, we are praying that uh, Almighty God who makes this day to be a reality, we continue to be with the Igwe we are appealing to you Igwe you are not you are not professing to be our ruler but our leader so I know that uh, in leadership they say uneasy lies the head that wears the crown there are going to be many many challenges but we are appealing to you to treat everybody equally yes we thank God for the our hosting community the women people. We've been living in a very good cordial relationship with them but we like you to use this a uh, high exalted position to cement our relationship with our hosting communities if there is any way there will be little little skirmishes we are praying that with your experience and good heart you going to bring everyone together at one table and Igbo community not just only in Guma and the Igbo community in Guma Emirate entirely we are appealing to you sir you know in every contest there will be people that will win, that's victors, and then people that will lose. So that we don't want to have any victor, any vanquish. Hey. All of us, so you know, all of us, we are one. want us to, we want you to bring us together as we are children. As we know one unity. We want to have one unified Igbo, Igumel Emirate. Yes, so. We have, one, we don't want to hear any division among us. You know, you can, you can do it. That's why we don't relate to you and the people crowned you. And God has already ordained it before time. So we are appealing to you, sir. No matter anything, you know you have a very good heart before. They want you to now implement it. Let it work as in be you being a rallying point to all of us, all the Igbos so that by next time next year these people that are here will be nothing to compare with people that we gather to celebrate your one year as a king in our midst. That's our prayer. And I believe that it's going to happen so in Jesus' name. Yeah, well done. Fine. Augustine Ebuja is to be donated, confirmed, and confirmed by Chief Christopher Eze, the unknown of Duse, Aku, the Sopike one of Duse, who has come from Duse to Mount their leadership uh, uh, have on their head. Today he has come and we are all facing what's going on. Ọ̀nà ọ̀sẹ̀ tọ́lá lọ, nígbà tí kan yẹn mẹ́ta náà fún ọ̀sẹ̀ tọ́lá, ọ̀sẹ̀ tọ́lá. Igbo Batan, Igbo Yen, e, ndị ukwu mere anụ ekele unu, ndị zere ndị sọpọtụ eh, Ifeanyi, Augustine. Nzewa eze nnukwu ume na emere a na-ekele nkele unu ofu n'ọbụ ịbụọ na-ajụ chukwu nọ eru unu unu ajisi ike kọpụretie uche ọchịchị ya na ihe anyị ma bịara abịa n'obodo a anyị ma anọchakwa gumele aya wee naba anyị anọchakwa adịja wee naba anyị anọchakwa dusa wee naba ọ bụrụ ụgwọ ọsa ka a mụrụ anyị bet n'ebe onye na-ebu ka ọ agwachi anyị na-asị na anyị ga-ekwu okwu a na aha nke Chukwu na aha nke nna anyị be ame na okwu anyị na-ekwu Ifeanyi Augustine bụ Gumel emere In the name of the Father, the Son, and the Holy Ghost. biko chọọchị a na-egwu na ha ewu na-emezi akpụrụ iche ya na anyị Ó tẹ̀ kí sí Ibrahim. Se brala, se brala. Bila ikpere la alo. Bila ikpere la alo na. Nidɔn. Mba o se n'o tɛ la alo. Ikpere la alo. Ebe nyi bayi. Ɛɛ. Àdúgbò ayi ọlọ́wọ́ alẹ́ gẹ̀ẹ́dì. Iṣẹ́ rẹ̀ mú ikọ̀ ogun. Ebi a kúlẹ̀ ilé jí. Yẹ́sù. Ọ̀nà ayọ̀dẹ̀ rẹ̀ tẹ̀ ẹ̀mí òkú mi. Ilé ọmọ yẹn ní àbúrò ẹ̀ lọ́wọ́ ọ̀gá ń gẹ̀ẹ́mẹ́. Táwọn ọmọ yẹn ti ní jí. Ilé ọmọ yẹn ti ní jí nne ya eji ime ihe ọbụla na ajụ na ajụ bụ otu isi were nye owu na ọda kabinet members dị n'ego ndị anyị nne ndị asọpụrụ gọbụrụ ga-enye nsọpụrụ nsọpụrụ ga-enye enyi a ka ga-enye ibe na ịgaghị ọ na okwu gaghị ụzọ amen ee gaanụ n'iru ndị m ọgụ fara nsọ anụ gbogbo ee n'ọrịa dị mma n'aha Jizọs Chineke ma anyị a ga-agbara ha aka ma ndị aga anyị n'anya onwe mkpara onye nwere ihe mara ha na-ezu ezu one two three oh no oh no Excuse me. No question. ọka ka na-enwe na ofufu mmadụ mmadụ bụ apụrụ akpọ n'anwụ ejike excuse Thank you and today allah wali it's up to olori you can never come in the cabinet without wagide olówó yẹn ni wagide yẹn na other members na wagide yẹn na and you dey know that cabinet yẹn na gani without wagide. Obi of Gumen. Obi of Gumen will be cancelled. I am the chairman Igbo community. Chairman on, Igbo community. Gaba chief. Gaba chief. Attention, Bouquet. Yeah. Yeah. Yes, yes, I'm going to use it. Look at that Victor. Hey. No. Okay. See. Ha. Gaji. Tashi namba. Gaji. Ga ga me oto fa ga me oto. Akulesho ni. Akwera na o. Asi. Wano kume. Ata kan ne kwe do ra. It's not like the cabinet, as a member of the cabinet. You can hear you go uh, affect. Then you don't know who affect. Ní bá dé òkú máa kí adé òkú. Ìgbìlẹ̀ yẹn ó ní òun respect. Ní òbí respect. Ní òbí respect. Ní àpò ẹgbẹ́ ní the cabinet. Ẹgbẹ́ òkú la cabinet. As a chief member bẹ́ẹ̀ wúlẹ̀ pọ̀. Ẹgbẹ́ ìlú ẹ̀dẹ̀ constitution náà ọ̀rẹ́ yẹn ìgbẹ́. Ọ̀la going to Nàìjíríà. Ọ̀wọ́ Yes mba hapi kwa wewe you are player captain alama yuko Nigeria alama yuko kwa ya uko timu ame kwa kwa kita na na igwe amara amọ so Allah ba ikon Najeriya. Allah ba ikon Najeriya ni ma yana zuwa na ɗani. Wai ranar murna ba za ta zama nuna. Wani abu da ga zai ce cin nan. Allah ba yi gwan Najeriya Böyle bir yer. Bir tane, bir tane yapıp buraya bir işim var. Böyle izin hoş. Böyle yapamam. Sahagin, Sahagin, Sahagin, Sahagin, Sahagin, Chief! Oh no, oh no. Oh, you want to people like? I go. They was. Jim. Jim. Anyway, what you want? I love him. I love him.

Chief Ochendo one. Chief Ochendo one. Chief Ochendo one. Of Gume Emirates. Not of Gume, Gume Emirates. Chief Ochendo one of Gume. Olúlóyè ní pa one of Gume. Olúlóyè ní pa. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún mako kana mana hoto kwana yi bidiyo kɛdɛ. a ka to kana fita even the children now. In the honor of the father. Aka uh, I get I get me. <laughs> I'm the káde tiri jam enwere ndị enyi ọnda him oleowu gị ị ga-enye nsọpụrụ obi ị ga-enye nsọpụrụ owele ị ga-enye nsọpụrụ and the imeli dị na mere kabinet as iburu ya pụọ ma ntụ ọbụla ọdụ atụọrị were otu member of the cabinet achọghị ukwere negative and then ọbụla pụrụ asị na n'ibu ụzọ ya membership ta ọmọ ti àwọn sọ ana cover ana cover. video man there. Uh, no. Kura to tibi, bajoto. Ajide loto. tó sọ̀rọ̀ one. wà ní kẹlẹ́ ìdí àmọ́ chief atawan. àbí nàta gbogbo. atawan. Thank you.

mother you, the love of mother you. I see your hand, I see your hand. You went now, now, baby. You went now, you went now, you went now. Chief, chief. Ibe, also, also, Ibe, Ibe of America, the world. Ibe, tere no man, tere, tere, tere, tere, tere. Ibe, tere, tere, na jero, na jero. Ibe na da, tere, shama, Ibe na da, Ibe na Ibe na. Kapitulation! excuse me. leave this. Hey. ìwé lọ ìwé lọ chief chief ìwé ìwé ọ̀sọ̀ ọ̀sọ̀ ìwé ìwé ọ̀sọ̀mẹ́rẹ́mẹ́rẹ́ ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé